Òròbí sẹ́nikẹ́ni rárá. Òpèkì tẹ́nìkan má dá. Òròbí sẹ́nikẹ́ni rárá. Òpèkì tẹ́nìkan má dá. Ìwọ kì í ṣe ní àbò. Òmùlùwọ̀ ọmọ ló dá ẹ lọ́lá. Láwọn adarí orí ẹ. Ọ̀jẹ̀ pẹ́. Ah, ah, ah. Ọ̀jẹ̀ pẹ́. Ìfẹ́ olórúkọ ńlá. Ọ̀jẹ̀ pẹ́. Ìpè ìlú wa. Ọ̀jẹ̀ pẹ́. Olórúkọ ńlá. Ọ̀jẹ̀ pẹ́. Ọ̀jẹ̀ pẹ́. Ìgbẹ́ Adébọ́lá Adébọ́lá. Adébọ́lá Adébọ́lá Adébọ́lá. Ṣàrígbòdo yọ. Ó ti ládò sẹ́lẹ̀, àbẹ̀rẹ̀ lè ṣúgà òde. Adébọ́lá o. Adébọ́lá ń gbẹ́fẹ́. Oníbàjẹ́ rọ̀bù. Adébọ́lá ń gbẹ́fẹ́. Oníbàjẹ́ rọ̀bù. Àwọn olùràwọ̀ ló ń tòun wẹ̀yẹ òkè wọ́n ṣe lára títí wọn ò rí pípa wọlé òṣìkà ènìyàn ìrànà papò sáyé àṣàkọ̀rọ̀ wa ò lásán ni kò láwọn ń wé ó ti yẹ kó yé wọn. adé láti gòkè àgbà ẹ lọ ní ètò kọjá. ìsọ̀lì máa ń bá jọ sí olùdókòwò ńlá bá fi pèrè ìrèrí mọ́. Ìfẹ́ ló fúnra ìfẹ́ láìsí. Adẹ́gẹ̀bọ̀. Agbádá láti ọ̀dà. Ó wọnú ẹ̀kọ́ ẹ̀kọ́ òkúrí. Ẹ̀wẹ̀ tù tí ó wọ̀. Ó wọnú ẹ̀kọ́ ẹ̀kọ́ fáyà. Aṣọ àlá tí ó wọ̀. Ó tún wọlé pé kò dá sí. Ọba kìlọ̀ fọlá ló kà. Oyin fẹ̀rẹ̀ wẹ́ lọ́kiri. Oyin kò ṣe mí lólówó.

iṣẹ́ àyànfẹ́ mi ti ń ta lára ìdẹ̀ra débọ́lá olúborí àgàlàkú mi gbọ́ kìtìkìtì àdẹ́pẹ́ ayé. Israel, Israel, Israel, Israel, ìròyìn àdá la sọ̀rọ̀ ẹ̀, Israel. Israel gàdúgbòdò yọ̀ wọ́n sì lágbo tẹ́lẹ̀ àpẹẹrẹ ní ṣúgà òbẹ ẹyẹ kiri ó. ẹ o mẹ́rin ní àtàtà onígbèlè. sẹ́tẹ̀lẹ̀ ẹ̀bá sọ̀tò ló onígbèlè yìí. sẹ́tẹ̀lẹ̀ ẹ̀bá sọ̀tò ló onígbèlè yìí. sẹ́tẹ̀lẹ̀ ẹ̀bá sọ̀tò ló onígbèlè yìí. èyí ohun wa wí láyé. torí wọn láṣẹ èyí ohun wa wí. torí wọn láṣẹ wọn ò wí ìfá ìsàmẹjọrìtì ìwé àìṣẹ yóò bá nàrúbá. èyí ohun wa wí. wọ́n lè máa parọ́ kọ́kọ́ àtìyàwó ni wọ́n wọ́n ṣe ń lo báìbù àsìmẹ̀ bọ̀ wọ́n ṣe ń lo báìbù Abraham parọ́ ní ibo bíbojì ó ṣe ní Egypt wípé ìyàwó òun sísá òun ni ó lè yẹ sísá òun ni face your husband ah face your husband lọ́nà ìgbé báàgì lẹ̀ ẹni tó gbé ẹni tí ò gbé báàgì lẹ̀ ní òtún ìrọ̀kọ̀ ìgbé báàgì lẹ̀ husband hold your wife face yourself ẹgbẹ́ òní lẹ́wà yẹ fọwọ́lẹ̀ fọwọ́lẹ̀ hold her waist ẹ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọmọ mẹ́fà ti jáde hold his shoulder hold his shoulder look into her eyes say my baby I love you I love you so much thank you for 25 years we will see many more years oya ẹ̀dá bóyá oyin kìsà kìsà kìsà ẹ̀dùn fún wa báwo yẹ́ sísú wọn ṣe sísá wọn lẹ́sùn. Wala. wàhálà wọ́n fún ní àwọn ṣe bẹ́ẹ̀ délé ní tani hold your wife again say my baby my darling happy birthday long life prosperity. ẹ ah, má ti kí ṣe má tell your wife èmi ni màá lò mọ́mì tẹ́lẹ̀ èmi ni màá nọ̀ kẹ́ńjì yìí sẹ́ yẹ́s ókè kó máa nọ́ọ̀kì ókè èmi ni màá nù yín lọ́ọ̀kù bóyá kiss your wife. Voila, voila. One of them lọ́nà wá ṣeré kan fún àwọn kan ta ni o ó kábíyèsí eléwò rẹ ni àmì kò ṣe ẹyin lọ́nà tó ṣe léyẹ fún ẹ tó fèsì ìyàwó yìí ọlọ́mú You mi tìbá ní ìkànnì olúwa. mi ní kẹ kiss mo fẹ́ gbé fúnra yín kì í léèrè mo bá tẹ̀ sí kiss ẹ̀ máa kiss lọ́kọ̀ sí wàhálà kiss ẹ̀ kiss lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ẹ̀ wo tí ẹ̀ bá yẹ ọ̀ọ́ni àti mú.